الله به وجاء به جابر بن سمرة رضي الله عنه وظننا أن تابع النبي صلى الله عليه وسلم وأعطي تصيب جابر بن عبد الله وتبادل جابر بن عبد الله تبقى بوروا àìpé wọ́n lè sẹ́mà lórí àìjọ àbẹ̀wò bí àgbàwọ́ látọ̀dọ̀ ìjọ àbẹ̀wò. nítorí pé ìlà ọ̀pọ̀lọpọ̀ pàjọ àbẹ̀wò ọ̀nùrọ̀rù wíkí ìbùnú sàmúrà gbogbo bàtà bá ti sọ pé jáàbẹ̀ ẹni tá a gbà yóò pẹ̀lú rẹ̀ ọ̀nà ìbùnú àti ìlà jáàbẹ̀. ابن عبد الله الربع تمام في جابر ومين الربع اليوم أقول له هو بعد يعرف في جابر ابن سمرة فتبقى تقول عن جابر أقول جابر أما في جابر عن جابر ابن عبد الله جابر بن سمرة رضي الله عنه أو نوقف له رواه وني أمكنه lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìran ọdún méjèèjì kìí ṣẹ̀ka kìí ṣẹ̀ méjì nígbà tí ìṣẹ̀ka kìí ṣẹ̀ méjì kò sì ṣẹlẹ̀ nígbà kan rí fífi akírun ọdún pẹ̀lú anabi sallallahu alayhi wa wọ́n á pè wọn tàbí wọ́n ti pa kò pè wọn rí kọ́mẹ̀rì nítorí pé a fẹ́ kí ìran ọdún. ẹ̀kọ́ tí ń bẹ nínú ìgbẹ̀wọ́ yìí mo ní pé ọlá ńlá ń bẹ fún kápẹ̀rù àyè kásìpẹ̀rù ọ̀gá púpọ̀ gẹ́gẹ́ bá ti fi sọ nípa ìròyìn alwalid ibn Uqbah. ابن أبي معيط النبي صلى الله عليه وسلم ثم وصل بن المصطلق ولو بتكوى ثم تسيبني إبتي الوليد بن عقبة كان لنا لو أنا سيرو ìkùnsínú èyí tí ń bẹ láàrin àwọn ẹ̀yà òhun àtàwọn bẹ̀rù bẹ́ẹ̀ ló tọ́lá láì jàhìlíyà. ẹ̀rú àbá tí bóyá àwọn èèyàn yẹn wọ́n lè rán ró wọ́n lè fi ìtì àwọn táwọn jọ ti síra àwọn láyé ojú dúdú wọ́n lè fẹ́ fi bí òun kí ọ̀wá jẹ́ òun. ètò fífi Islam àkókò rẹ̀ la wà èèyàn tún gbọdọ̀ fi níta àtijọ́ ṣe síra wa síwájú kí islam tó dé fi bíra wa mọ́. ó sì tún gbàgbé pẹ́ni tó ń rán níṣẹ́ yìí anabi muhammed ni sallallahu alaihi wasallam anabi tó ti pé ọ̀nà yẹn ló jẹ́ kó jíṣẹ́ rẹ̀ kódà kó ti pọ̀ tako gbogbo tó tó tó gbogbo tó àlọ́kà rẹ̀. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول ìdá dàákùn lè máa yọ̀ kí tọ́lọ̀ àti òṣìṣẹ́ rẹ̀ bá fi lè pè yín lọ síbi tí ó mú yín yé ọ̀ràn ẹ̀kẹta. Al-Walid ibn Uqba ọba dàrú lọ́nà ọba padà. àwọn ti ti kúrò pé ń bọ̀ àwọn ti kóra jọ wọ́n ti gba Islam ni wọ́n tú jáde gan láti pàdé ìránṣẹ́ ìránṣẹ́ ọlọ́run. lérò pé àwọn pọnlé àwọn yẹ sí láì kò bìlà pẹ̀lú tani kéńtì ló wà láàrin wa pẹ̀lú ẹ̀ka tó di mùsùlùmí àwọn òbìlà pẹ̀lú lẹ́yìn. àmọ́ ẹ̀ṣẹ̀ pọ́n ọ̀sọ̀ ìròyìn ròyìn tó ń lọ́kà pé à má lọ ó mú ọmọ lẹ̀ o wọ́n lè lu ọ́pá o àlùwálé di padà sọ́dà ní ìṣòro àlùsọ́lẹ̀ ọ̀wà parọ́ ó ní àwọn èèyàn yẹn. zakata ní kí n lọ gbà lọ́dọ̀ wọn tẹ̀ ti fi islam lẹ́nu náà pẹ̀lú wọn náà wọn gbìyànjú àti pa mí sábà òṣìṣẹ́ yà ní lẹ́nu bẹ̀ sábẹ́ ni lákìíní àti ṣètò sẹ́yìn ọ̀ṣọ́dì kẹfẹ́rí eléyà máa fi hàn wá pé tó ti bí ipò àwọn sábẹ́ ti ga tó yẹn gíga kó wọn ò pé wọn ní sátìsì gíga kó wọn. ogun wọn ò ní ti àtìsí. ànábì ọ̀sán wà rí wà sẹ́lẹ̀ nígbà tó gbọ́ ọ̀kan bàjẹ́ wọ́n sì ronú àti jà wọ́n lógun. orí bẹ́ẹ̀ ni wọ́n wà àwọn abẹ́nú mọ̀ nígbà táwọn náà ò rí ìrántí ìrántí ọlọ́ọ̀kú kó dọ́dọ̀ àwọn àwọn náà wẹ́yìn rẹ̀ wò lọ́dọ̀ àti àbójú gánì ẹ̀ à ẹ̀ bójú gánì ẹ̀ tó sọ báyìí báyìí báyìí báyìí ọ̀dọ́dọ̀ wa ẹ̀rí gbẹmẹ̀ ọ̀la bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé wọ́n láwọn ọ̀ràn yẹn sí pàtẹ́ ìṣeré wọn wọ́n bá ló kún kún wọ́n bá ti fọ́ fà ẹ̀ ń ṣera yín nítorí pé tí wọn bá ń wá kí wọn ṣàlàyé báyẹn ó ṣe é ṣe kọ́jọ́ pé àwọn ọmọ ogun ti kà wọ́n lára ṣùgbọ́n báyìí wọ́n dà ànábì gbọ́ wọn pa ń gbà sọlọ́lá àdìyọ àdìsẹ́lẹ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ rárá Khalid ibn al-Walid tó ń ta àwọn ọmọ ogun tí wọ́n lọ sọ́dọ̀ àwọn abẹ́nu sọ́ra yẹn wọ́n wúwo kí ni ṣẹlẹ̀ bẹ̀ gánà ni ẹ má gbogbo lọ bá wọn lójijì o ṣùgbọ́n ẹ wòye sí kí ni ṣẹlẹ̀ ṣé bá rí kí wọ́n àdẹ̀gbẹ̀ wọn mùsùlùmí sábà kírun pàtàkì eléyàn ń fún lágbára bí yẹ mùsùlùmí náà ni wọn. Khalid débẹ̀ níbi àkókò Maghrib àwọn ọmọ kéèyàn bọ̀ màmá ní ìsìn ọmọ ògùn ló dé wọn kọ́kọ́ ń pè wọn alhamdulillah wọn tún lè fọ́n kírun Maghrib iṣẹ́ àtúntò wọn tún pè wọn tún lè fọ́n kírun iṣẹ́ àti wọn àtúntò àtúbà wọn tún pè wọn wọn tún kírun wọn náà ní kálí tó wá fara pẹ̀lú àwọn ọmọ ogun tí ń bẹ pẹ̀lú ẹ̀ kárí pé ẹ fi Islam sílẹ̀ orí Islam náà lẹ̀ tó wá àdúgbò fọlọ́ zaka owó yín wá ń báyìí ní kálukú kó zaka dúkìá rẹ̀ jáde náà kò fún kálí ẹ̀mí wọlé òkú àti sẹ́fà ní ìṣòro wa ní wàá ìṣòro. فلم تعصوا يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وأتوكوا كي تغبروا يوابني أو لمن تمارس الكاذب وقراء أو كان كذاب ọlọ́pọ̀lọpọ̀ ọlọ́pípa àmì ní fàáṣẹ ẹni tó fi ìtẹ̀lé tọ́lọ́ sílẹ̀ ọ̀yàpá tọ́ba gbé ròyìn wá ẹ̀sìwádìí kò sí màlẹ́kà ní gbogbo ẹ̀dí sọ̀rọ̀ fún ọ. ẹ orí kí ni ká tẹ́lẹ̀ orí kí ni àgẹ́ ni ẹ̀mí yẹn bí wọ́n ó lè jẹ́ kó fọ́ǹbù ẹ̀ tọ́ka dá wa lálẹ́ ẹ̀dí wa lura fẹ́ para ẹ̀ ẹ̀ wá bí ẹ̀ one ètú blow ni wọ́n fún one lò sọ̀rọ̀ pé ìjọba máa lọ nù òun ẹ̀ fún ọ̀sán kejì torí ẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ èèyàn kò fi ṣiṣẹ́ tó ìta nílò mẹ́rin pé irun pípé lọ́nà fi yọ wọn tó irun pípé pàtàkì púpọ̀ ṣùgbọ́n irun pípé yẹn àdéhùn yẹn bẹ nínú àwọn ẹ̀rí tí fi hàn wá ìbò gan-an ló ti bófin mu fi kápẹ́ rẹ̀ ìbò ni òsì ti tọ́ fi kápẹ́ rẹ̀ tọ́lẹ́tì ìdẹ́yìn ìrún ọdún méjèèjì tí máa mú kọ àwọn ọdún yàrá mu Eidul Adha àti Eidul Fitr ọba nítumọ̀ rẹ̀ Yorùbá Eidul Adha ọdún léya ẹlẹ́kẹ̀tì ńkọ́ Eidul Fitr ọdún tunu àwẹ̀ hmm. tọ́ àgbà wọlé agbatẹlẹ́kẹ̀tì wọlé ẹlẹ́kọ̀ọ́kọ́ àgbà wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ilé yá ilé wò lọ́ yá ẹgbẹ́dẹ̀ lágbára ni wọ́n wọ́n sọ ní yorùbá. ọ̀pá ọ̀pá ni wọ́n gbé ẹ ọ̀pá ilé nǹkan ọ̀gá gbé lẹ́yà ọ̀pá lẹ́yà yorùbá ni sọ pé owó ni sọ pé lẹ́yà iléyà tó alákùn làhán lókè àdúgbò ẹ̀rọ tó kọ́dún ńlá ọdún kékeré iná tó léèdì nílá kí wọ́n tó léèdì kékeré máàbì ìtọ́dún ńlá kò sọdún kékeré kan gbogbo ẹ̀ wọ́n dọ̀gba ọdún kékeré tó wà lọ́dún jọ jimajima àmọ́ gbogbo àwọn ọdún méjèèjì ọdún ńláńlá ni wọ́n tọ̀ tàbá wá kírun ẹ̀yìn kò bá jẹ ẹ̀yìn lè lọ́tà kò bá jẹ ẹ̀yìn lè lọ́tà ẹ̀yìn ti máa ń gbé àkójọpọ̀ tó bẹ̀ jù fún àwọn mùsùlùmí yàtọ̀ sí hajj oná làkójọpọ̀ wọn fún ìran ọdún méjèèjì ẹ sì mà wípé ìpèpè lọ síbi ìrun kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sọ́jú àkójọpọ̀ tí kò fẹ́ lọ títí ìpèpè máa wáyé. ẹ̀wọ̀n àwọn sọ̀làwà tó fáàmù àwọn wákàtí márààrún à ń pèpè fún sọ̀là tó dùnmùrà à ń pèpè fún. kí ló dé tá a wá ní fi sọ̀là tó làyìnlẹ́yìn jọ sọ̀là tó dùnmùrà. ẹ̀fọ́ sọ̀là yẹn máa ń pọ̀ ń bẹ̀ ju ìrun wákàtí márààrún lọ kò túmọ̀ sí ke sọ̀láṣí lójúmọ́ àwọn ní kẹ́ máa kí dáadáa kẹ́ fà wọn sọ̀rọ̀ wá sí o ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ni ke iye mọ́tíláṣí sáńtì kírun wákàtí márààrún ọ̀pọ̀ jọjọ́ ju iye àwọn mọ́tíláṣí sáńtì kí sọ̀láṣí lójúmọ́ àlọ́ gbogbo àwọn mọ́tíláṣí sáńtì kí àwọn sọ̀rọ̀ wá tu àkókò márààrún yẹn ẹ̀rí gbọ́lọ́pọ̀lọpọ̀ tó bá ti jọ jímà àwọn èèyàn ní kí wọn ní sọ láti mẹ́ẹ̀ kálukọ́ lọ sí masjid al-jami mẹsàlásí tó máa ti kí sọlá tó jùmọ̀ra ṣé àwa lè fún wọn wíra wọn pẹ̀tọ̀ káwọn yóò lè bá àwa ti sọlá tó jùmọ̀ra pè wọn títí wọn fẹ́ẹ́ ti sọlá tó ìdí náà fọyẹ́ ká pè wọn. ọ̀sẹ̀ nítorí pé jábìrì fún sàmúrà yìí ọ̀kan náà tàbí ní rọ́bì ìlú ọ̀hún ẹ̀ ó lóun kí sọlá tó ìdí pẹ̀lú ànábì sọlá tó ìdí sẹ́kẹ̀ kì wọn yìí ti pèrò síwájú ẹ bẹ́ẹ̀ wọn yìí ti kọ ọmọ wọn kì í pèrò síwájú ẹ bẹ́ẹ̀ wọn kì í ṣe alùpẹkọ ọmọ ẹnìkan á ní sọ fún láti wá máa ṣe tí ìmáàmù bá ti dé sọlá ti bẹ̀rẹ̀ náà ni tí ìmáàmù bá ti dé sọlá ti bẹ̀rẹ̀ ni. nínú àwọn aṣíwájú gẹ́gẹ́ Abdullahi ibn Zubayr radiyallahu anhuma àti Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma Umar ibn Abdul Aziz rahimahullah àwọn sọ yìí pé á pè é kò burú ká pè é kàtòkè sọlá sọlá ilé kàtòkè kọ́ àmọ́ wọ́n nítorí kò sí ìyàtọ̀ pípọ̀ láàrin sọlá sọlá ìdẹ́yìn àti sọlá sọlá jùmọ̀ torí sọláàtì ní méjèèjì gbogbo wọn tó ní rákà méjì méjì èkíní kejì kẹta wọn sọláàtì yìí sì ní kótóbà bó tilẹ̀ jẹ́ pé kótóbà ti júmọ́à ó máa ń wá síwájú ọ̀sọ́lá ṣùgbọ́n kótóbà ìdẹ́ ó máa ń wá lẹ́yìn ọ̀sọ́lá torí rẹ̀ wọ́n pè kò sẹ́yìn nínú tí wọ́n sọ̀rọ̀ pé àrí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam àwọn sàábí tí wọ́n gba ìgbà wá wá wọn lánàá bí kìí ṣe bẹ́ẹ̀ wọn ò ní fún ṣe bẹ́ẹ̀ ìrẹ̀ ọ̀tá yìí láti ṣe bẹ́ẹ̀. níta máa ṣe ni pé tí màmú bá ti dé ìmáàmù lè sọ pé ìṣẹ́wù ẹ̀dùn dọ́gba ìṣẹ́wù tí màmú bá ti sọ̀rọ̀ kálukú dúró dọ́gba Allahu nínú bẹ́ẹ̀ ilé yẹn ti tó ìlà ti pé ẹnìkan mi ni wọn gbé gbòǹgbò ìsọ̀rọ̀ lọ́wọ́ ẹtú sáfùkọ́dọ́gba bàbá yìí máa ń ti dé lá pàtó tí màá bá ti dé ọlọ́ àwọn àgbà kálá sọlá ti bẹ̀rẹ̀ apá nínú àwọn olùmọ́ni tá a bá sọ pé as-salatu jami'a kò burú àìsàn pé lẹ́yìn náà kò sẹ́yìn. al-Hafiz ibn Hajar nínú Fath al-Bari wọ́n ní tá a bá sọ pé as-salatu jami'a kò ti tó ọ̀dà kò sẹ́yìn sọ̀nà. nítorí pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kí wọ́n wí bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ àti kòtò ṣùgbọ́n wọn sọ fún wọn sọ bẹ́ẹ̀ ní sọ̀dá tó ẹ̀yìn lẹ́yìn. sábàbí tó ti mú wọn pé kí wọ́n sọ ní sọ̀dá tó kòtó ó ń bẹ ní sọ̀dá tó ẹ̀yìn yẹn ni pé abẹ́kẹ́yàn káwọn èèyàn púpọ̀ kún péjọ pọ̀ kí ètò ti ti mú wọn lọ́dún kí sọ ń bí ẹnu ọgbà káwọn sọ pé wọ́n sọ. eré rẹ̀ àníṣọ àníṣọ àṣọ̀rẹ́ tó dà mí yorùbá mi sọ yorùbá mi sọ wọ́n àti náà ti ká sọ. tẹ́lẹ̀ bá ti kọ́ ọ̀hún wọ́n ti wà káwọn ti mọ̀ pé níta ló ti bẹ̀rẹ̀ tó àbùkátà rẹ̀ pẹ̀lú ìjẹ́ bá ti ṣe máa ṣe fún sọ̀rọ̀ àti rẹ̀ dẹ̀. ìjẹ́ tí ọba wa tọ́ ká pè wọn kọ̀tọ́ ká ti pa ọ̀nà lọ́wọ́ á tọ́ ní ọjọ́ rí kẹ́nìkan kọ́gbá gbòǹgbò mú ọmọ àtúbà ẹ̀ka Allahu akbar Allahu akbar Allah Allahu akbar nkọ́lá ó lè jẹ́ pé ẹ̀fí polongo pété òní ni o ọ̀nà ọ̀tọ̀ sẹ́ni kíkẹ́ sẹ́ẹ̀tì sí ọ̀tọ̀ tóró náà polongo kan ní. ọ̀dà tó bàtọ̀ sí ẹnìkan ló wá máa ṣe ìtìjú fáwọn èèyàn nítorí pé ìmáàmù dé kọ́tọ́ rọrọ̀ kátà abẹ́ gbọ́jọ́ náà ní ti ìmáàmù ìgbà tí kírun sọ́kó ti kútúbà wàhálà. anigirikata abẹ́ sọ àwọn mùsùlùmí girika ẹ̀ka ti wà abẹ́ bọ̀ nígbà tí ìmáàmù bá ti kútúbà tó tọ́ ọba lọ́rọ̀ lè máa sọ. tẹ́lẹ̀ yìí agbọ́dọ̀ mọ̀jú tó lẹ́yìn sunna anabi sallallahu alaihi wasallam tọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ló máa ń fẹ́ fira rẹ̀ hàn especially bí tẹ́sán ti yé wọ̀nyí tó bá ti jọ ayé kálukọ́ fẹ́ fi gbogbo lọ́wọ́ mọ̀ pé ah, chief kìnnìkan chief ladan tàbí chief ladan kọ́ á lọ sí rí ìkọ́mọ̀tì kankan sọ́sọ́ wọ́n mọ̀ pọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́ bá wá di lọ́nà gbogbo àwọn kan wọ̀nyí kí wọ́n á ní kí ló fẹ́ lọ sí ní ọ̀. ìwọ mọ̀ wò pé wọ́n yẹ kẹ́lẹ́ fún láì wúburú àwọn kan wọ̀nyẹn pọ̀tọ́. tọ́ ètò sẹ́kù onígbèsè lè máa ń gba títí ọlọ́wọ́ ìfọ̀rọ̀ náà yọ ọ́ lọ́wọ́ ìfọ̀rọ̀ eléyìí náà kò má bídí àná táwọn ìbá ti ń gbóhùn ìmá kí ló kù kò sí tó kù ju kókó náà tó pẹ̀lú àwọn èèyàn lọ. tí máa ń gba títí ọlọ́wọ́ ìfọ̀rọ̀ náà kíkà lówó láti mọ̀ pé súnà ni pé àbẹ́ gbóhùn ẹnìbọ̀dì àti tì máa lọ́pọ̀ ìgbà tí o ìmáàmù bá ti lè ṣe kíni tó bá ti lè kárí. tẹ̀lé ìjẹ́ àdéhùn alákòókò sọ̀rọ̀ wa. nínú tuntun fi hàn ìgbésí àdéhùn Jábìrì ibn Samura mú wa òun náà lòdodo òun náà lọ̀nà tá a gbọ́dọ̀ ونعني أبوابي تسمى لدى البخاري مسلم أتوا عبد الله بن عباس رضي الله عنهما أتي لمين إنه أمسابي wípé bẹ́ẹ̀ náà ni anabi sọlá àtúnà wọn kì í pè wọn wọn kì í ti ṣe ìpamọ́ síwájú sọlá tó ẹ̀yìnlẹ̀ yìí kí ló tó kù kò láti máa ń ṣe ìkọ́ àmọ̀ síwájú sọ láti rà yìí bọ́yá rírí tẹ́ ẹ bá rírí adúpẹ́ fọlọ́ tẹ́ ẹ bá rírí ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún àmẹ́kọ̀ fún ọ lọ́nà tó dáa tó ń fi gbọ́ tó ń fi gbà ẹ̀ ní pọ̀ lọ́nà tó ń lọ akagídé hárì ṣá ẹ̀ ń ṣe ibà ẹ̀ dákun ẹ̀rí wò la lò fún torí èlùtù wa àwọn tí gbẹ̀sìn yèdè wọ̀ débẹ̀ kápẹ̀rún kápẹ̀rún síwájú sọ̀rọ̀ láti rà yìí gbọ́dọ̀ àti lè rẹ́rìí fún torí ìlú ti wá àwọn èèyàn tí ìgbẹ́sìn yé débẹ̀ tí fi ṣàlàyé fún un. ẹ̀hà ìlú ọ̀gá lọ́sọ̀ pé kí wọ́n á <laughs> ẹbí báyìí gẹ́gẹ́ à ọ̀gẹ́ òkèlè yọ ọ́ lẹ́nu. lè yọ ẹ́ tọ̀ ọmọ bàa yà yín lẹ́nu lẹ́nu ẹ mú àwọn ẹ̀rí tá a lè lò fún ọ wá. sẹ̀wọ̀n pé láti bá ti ń ṣe kíní kan lára ṣé àdéhùn lélẹ́yìn ní àdúgbò àwò òkútó ti kó yé inṣàlá ó ti kájí tí wọ́n fi mọ̀ pé táwọn ti ń kọ́ ọ̀dà. ẹ̀gbọ́n mi wá wá láti ọ̀dọ̀ Abu Qatada radiyallahu anhu nínú àdéhùn kan tó gùn nígbà tí olú gbé wọn lọ àwọn sàbí pẹ̀lú ànábì wa gbogbo àwọn ají ànábì wa sọ fún Bilal wípé kó pè wọn ànábì sallallahu alaihi wasallam wọn á kírun gẹ́gẹ́ bí wọ́n ti fẹ́ máa kí lójoojúmọ́ àlèmá mùsùlùmí wọn gbà wá ẹgbàá wáyé ẹ̀kọ́ tó pọ̀ wà nù nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ kù náà ni wípé ẹ̀mí wa kò sí lọ́wọ́ wa ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀mí tẹ wá rí yẹn bí ẹ bá ti lè sùn pín ní báyìí ọlọ́run ọba ti gba ẹ̀mí yẹn tọ́lọ́ ẹni tó bá wá wu ọlọ́run ni ó dẹ́mi padà sí lára pé kó tó máa bẹ lára rẹ̀ dìgbà tó ń dà fún màá jí laago méjì síta ṣùgbọ́n bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn tí ò lérò ni o màá ti láago méjì insha Allah wọn làwọn bá bá gbà fún mi màá ti láago méjì àmọ́ màá ti láago méjì náà ni torí kí ni aláàmù mẹ́ta mo gbé sígbè ẹ mọ̀ pé ọlọ́run ọba nìkan ni ó jì ọ́ òsì bá làmù tẹ̀lé dúdú ọlọ́run ọba fẹ́ kó jí òní jì Allahu yatawaffa al-anfusa hina mawtiha. والتي لم تمت في منامها فيمسك الذي قضى قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى ọlọ́run máa gba ẹ̀mí èèyàn nígbà tákòókò kú rẹ̀ bá ti tó èyí tákòókò kú rẹ̀ ti ti tó fún gbogbo ìgbà tó bá sùn ọlọ́run gbẹ̀mí rẹ̀. èyí tábùkù kú rẹ bá ti wá tó tẹ pé ojú oorun ni wọn gbà lójú kú Ọlọ́run ní sọ ẹ̀mí rẹ lẹ èyí tó wá jẹ pé kìí sun oorun yẹn lọ́lọ́run bá kọ pé ó sùn káyìn Ọlọ́run tún dẹbi tiẹ padà tètè yóò fi dà kó lọlọ dà fọ. anabi sallallahu alaihi wa sallam àwọn náà tí wọn bá sùn. gẹ́gẹ́ bíi tiwa náà ni bọ́lá bàbá ní kí wọ́n jí náà ni wọ́n jí ìgbà tó lọ́wọ́ bàbá ti kọ̀ pé kí wọ́n jí náà ni jí àwọn lóbi dórí Muhammad ju wọn ló máa ń sùn ọkàn wọn kì í sùn àwọn ìyẹn ni pé wọn wọn èyí fìgbà kan jẹ àkọlùfọra yálà wọn wà lójú fò àbí wọn sùn torí ẹ anabi wa yìí sallallahu alaihi wasallam ní ọjọ́ yẹn wọn darí bọ Ọlọ́run tàbí wọn á dé àyè ibì kan wọn lọ yẹ kọjá pípẹ ní àwọn ó sùn wọ́n wá fi lé Bilal lọ́wọ́ pé wọ́n Bilal tó bá ti di ní àkókò báyìí báyìí báyìí o lákòókò òun bá tó kò jù wá tàbí kírun eléyìí tó túmọ̀ sí pé kò burú ká ẹnìkan ṣe ẹni tí wọ́n máa mójútó àkókò tí ó di àwọn èèyàn yòókù nígbà tá à ń bá ń fẹ́ láti dìde eléyìí tí o túmọ̀ sí pé wọ́n má sùn rárá o wọ́n náà sùn ṣùgbọ́n a ti mọ̀ ẹ́ pé bí gbogbo yẹn bá lè sun wákàtí mẹ́ta gbáko bóńgá ti sun wákàtí méjì àbò tó nítorí assignment ti ń bẹ pẹ̀lú ẹ̀ ti ti kápẹ́ ẹ̀ ẹ̀yin náà kúkú mọ̀ pé nínú ìgbésí ayé wa tó fi dùn ní èyí tó wọ́pọ̀ jù ó ní pé àwọn pèrúnpèrún wọn kì í sùn wọra gẹ́gẹ́ bí àwọn aṣíwájú àwọn èèyàn kírun àwọn ìmá ọ̀pọ̀ àìmọye ìgbà ní máa jẹ́ pé ohun ẹni tí ń pèrún lójú gbogbo èèyàn tó fi dórí ìmá torí ẹ̀ báwọn ti wá fẹ́ jọ ẹni tí ń pèrún o. nítorí pé ẹni tá a fọkàn tán lórí àkókò ilẹ̀ ni ti ń pè ọ́ kò ní jàmbá bákòókò bá ti tó báyìí ló pè ọ́ yàtọ̀ sí ìmọ̀ wọn bá ti pè ọ́ òun mọ̀ pákòókò rẹ̀ náà lé torí ẹ̀ wọ́n fi lébi la lọ ìwòjì àwọn ṣùgbọ́n tó yàn lẹ́nu ẹni tá a ní kó jí wa òun gbé lọ àwa tá a ní kó jí òun mú wa lọ nítorí kó séèsì kọjá pé ẹni tó ní tọ́ ọ bá ti jí mi ó síwájú rẹ̀ jì wọ́n làwọn ti yan nábìlà bíi rákà mẹ́wàá tí ó sì tún pétọ̀ àsìkò sì tún kù àbò mẹ́rin ò tí lù kó tó wọ ní kọ́tà àtàkọ́ pé sàlámù àlékún ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ báyìí náà fìlà. síbẹ̀ ní tíì ni èmi náà rí pé mo ti túwájú náà mo ní kí n jẹ́ yìí náà subhanahu torí ẹ̀ anábìsọ̀ wá sílẹ̀ òjì ẹnìkan nínú àwọn èèyàn kò jí bíláàlì gan-an tí wọ́n fi sọ pé tó bá ti gbà báyìí ti wà kò jí. tòtò jẹ pé ríran kankan kan òun àti gbígbóná rẹ̀ lójú wọn gbàtó òun pa wọn ẹ̀kọ́ olùdíyàn sùn sílẹ̀ mọ́ tó òun yọ kéèyàn tó jí òun tó ti wá yọ òun tó ti gbóná ó túmọ̀ sí pé à ah, wọ́n pẹ́ gbàtọ́ jí àná ìṣòro àti ọ̀nà ọ̀kọ́ ta jí wọ̀bìlá kí ló dé kí ló sẹ́nu ilé ìtumọ̀ sí pé ẹ má dájọ́ kẹ́tù síwájú láti ìjọ tó ti mú ọmọ wa ni mo ti rójú ọ̀hún ti fọ ọmọ aláìsọ̀rọ̀ ajá abilérè bàbá náà kò ní fà èpè ní ọgbà kan ní ẹ máa ti wádìí bí wọ́n ti wádìí yóò máa ṣàfihàn tí ò yí yóò ti yàn lálàáfíà oníjó mẹ́rin tí ì sọ̀dá lọ́tà oníjó sọ̀rẹ́ lọ́tà pé èmi ti lágbájá ní màá wá wádìí lọ́dọ̀ rẹ̀ kékeré ni kọ́ akó sí mi mú àwọn olùbílẹ̀ àtàwọn jàìlíyà ni ẹ. àbí kí n sọ fún un lágbájá pé kó dí mi kó wá lọ sùn tí ọmọ kọ́ ẹ kó wọn dúró títí lè má ní. ẹ dákun bàbá èèyàn ló ná orí ó gbóná tí ọba sùn. tọ́ ànábì kẹ́ni yẹn tó wá àlùfẹ́ lọ kí ló dé wúrò tẹ ìwọ fìlà dáàtì nípa ojú wa ó ní à ní tó mú ẹ̀mí yín lọ náà ló mú tèmi náà lọ tó tún ní di kọ́mẹ́ǹtì mà ní tó mú ẹ̀mí yín lọ ló mú tèmi náà lọ ìtòrí pé ẹ̀mí bàbá ti sùn ẹ̀mí ti lọ bọ́lọ̀ bàbá rìlíìsì ẹ̀mí ọ̀wá dínú àwẹ̀ síyàwó rẹ̀ ọ̀wá dítọ́ ìṣòkòkò dáná àti ìṣèkìní bó láti máa gbà wẹ́tò ní. mo ti kìlọ̀ fún ẹ ó ti lọ ìkẹta nínú rọmọdún àbá ẹ̀mí ò sí lọ́dún èèyàn wọ́n lọ́ lọ wà ẹ̀yin náà máa sọ̀rọ̀ sẹ́ẹ̀tì rẹ ní ìsìn tí wọ́n sẹ́ẹ̀tì aláàmù rẹ lójoojúmọ́ kókó máa jí ọ ìdá fọ́ fọ́ tààtì tírí tírí tààtì lójoojúmọ́ náà kọ̀ǹpláì àìmọ́ ìgbà. sẹ́kì pọ́tàtì ló ní kí sẹ́ẹ̀tì ojú ọ ọkàn tí gbọ́dọ̀ jọ lọ́wọ́ ẹgbọ́n lọ́wọ́ ẹgbọ́n kọ́dọ̀ kọ́mẹ́tì sọ́dọ̀ ẹ̀tọ́ kọ́dọ̀ kọ́mẹ́tì á ọkọ̀kọ̀ wù ẹsẹ̀ jẹ́ pé tí ẹnìkan gbé kú ní àlám ẹ̀ẹ́dì tó gbé sí ni wọn ò gbé kú yóò kéke kí kọjá bí kí á fún gbà mí ó lè jẹ́ pé wọ́n gbọ́ ibi tó ti sùn lọ sí i.

ọ̀fẹ́ kó da aláìgbọ̀rọ̀ ni nítorí pé ẹni tó bá ṣẹ̀ làbá wí ló di wọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mọ́tò kọjá ẹnu àlà àmì yàn ọ̀ṣẹ̀ rárá wọ́n fẹ́ máa bá wí gbígbẹ́ ha ah, nígbà tí wàá mú tẹ lọ ọmọ kọ́ ẹ kó di wa pé ah, tó bá ti hàn pé yàn ẹ má fọ̀ a wáyé. nítorí pé bí dáwà yìí àṣekọ́nù ti sùn pẹ̀lú àwọn èèyàn bì òun náà sùn bì olóhùn wọn fọ́nù fọ́ra ilé ìtumọ̀ sí pé àìtètè jí ṣe tọ́ lọ́n àìtètè jí lọ kásùbà tí wọ́n bá kí ọ pé tó dí ire mọ́gà o láṣẹ kà kó jí ire nítorí pé oorun tó sùn yẹn tó fi jí yẹn sẹ́mu pé kàdí àṣetọ́ni tọ́kàn wọn tọ́kàn wọn mẹ́tẹ̀ẹ̀ta yun tó sì ń ṣépè fún ọ kó o tó sùn ìpè rẹ̀ sẹ̀ ó ní kó o sun àsùnfánfán tẹ̀fán kó o mẹ́dìde tòótọ́ bá ń di lẹ́yìn ìgbà tó rùn yọ wọn á ní àdébí ẹlẹ́dìrè torí de eléyìí eléyìí tí màá ti ké wọn ní àṣetọ́ni ti sùn láyé ìdá wáyé. kíkàkó dìde ẹ̀kọ́ tún o ibi tí ètò burú ti ṣẹlẹ̀ síyàn kọ̀ ẹ́ kéèyàn máa dún mẹ. ibi ta burú ba ti ṣẹlẹ̀ ẹ má máa dún bẹ́ẹ̀ kí ẹ abi ti ṣe bá ti kó ìparun bá abúlé àdá tó àwọn èèyàn kó àgbẹ̀ ní wáàdí almuhassir ní ẹnu àlá mìnàtìmọ́sẹ̀lì fàbáyé tí alálàájú bá ti ń bọ̀ láti mọ́sẹ̀lì fà ti ń bọ̀ wá mìnà sunna ni pé tó o bá ti dé wáàdí almuhassir yẹn wà á lè fọ wáàdí almuhassir kọ yára tó ti ti ń bọ̀ lọ torí pé wáàdí làdá ojúdòbí tí a ti sọ̀kalẹ̀ táwọn ọ̀daràn tó yẹn ni pé ibi tá ìdá bá ti ṣẹlẹ̀ ẹnìkan náà ìdá olówó àwọn àna aṣọ àti kíásùgbà á ìdá náà ni torí inna salata kanat ala al-mu'minina ìdáwó mọ́ kú. ìrẹ̀ ẹ̀kú mẹ́rin. bákan náà ẹ̀rí ìtàn ọkùnrin tí wọ́n lọ pààyàn ọgọ́rùn-ún tọ́bẹ̀ sọ̀rọ̀ àforíjì tólùmọ̀ yẹn wá sọ fún pé kó fi ìlú yìí lẹ̀ ọlọ́run foríjì àmọ́ kó fi ìlú tọ́ wà lẹ̀ kọlọ síbi báyìí báyìí báyìí sẹ̀kọ́ bẹ́ẹ̀ náà kí ewu bíi tí ọ̀dà dáa kí máa bíi tí ọ̀dà náà ẹni bá ti fẹ́ sí dáadáa kó bíi tí ọ̀dà lẹ̀ sọ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ka kó mi wọn á rìn tó àjò tó bá jẹ́ pé pọ̀ pàtàkì ká fi mi táyì dá ti tẹ̀lé lẹ̀ àsìkò òórùn àti kọjá ó ti kọjá bá tàbí kó òórùn fi yọ tó a ti mọ̀ pé àsìkò òórùn àti bá máa kọjá ní kété tí òun bá ti yọ. tí ọba wá pàtàkì sí káfí bẹ́ẹ̀lẹ̀ síbí òun lọ ẹ̀ka kọ́kọ́ kí síbá nàbí sallallahu alaihi wasallam sọ nínú hadithu Abi Sa'id al-Khudri radiyallahu anhu ìgbé man nasiya salatan aw nama anha fal falyusalliha idha dhakaraha fa innahu la kaffarata lahu illa dhalik. ẹni tí ọba gbàgbé kírun kan aborun ló gbé lọ tí òjò kì í kọ́yà tètè kí o ní kí atọ́ba ara tiẹ̀ ní kí atọ́ba ara tiẹ̀ báyìí fáwọ̀ tó wà mẹ́rin fáwọ̀ tà pé. ìgbà tó ẹ̀kọ́ kírun níbẹ̀ ṣe dídá ìdí wọn bẹ̀rẹ̀ sí kírun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì ní káwọn kò bí ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá mẹ́mẹ́ o bí tàbí bá ti tẹ̀lé ẹ̀mẹ́tò kò mẹ́ tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀mẹ́tò kò mẹ́ tẹ̀tẹ̀rẹ̀ tọ́ nígbà tí wọ́n á lọ tí wọ́n rìn síwájú ànábì ní wọ́n dúró sallallahu alaihi wasallam wọ́n á kírun ṣùgbọ́n kí wọ́n tó kírun Bilal pè wọ́n ìrún sáfùkù rẹ̀ ti lọ tá a sùn gbàgbéra táàkì àwa dìde gbàtà fẹ́ kí wọ́n tó ní ká pè wọ́n eléyìí túmọ̀ tó bá kó ohun ló gbé ẹ lọ ìgbàgbé ló mú ọmọ kírun lákòókò rẹ̀ ìdíwọ́ kan tó kọjá agbára rẹ̀ ló mú ọmọ kírun lákòókò rẹ̀ èyí sọ̀dà rẹ̀ lópin ìgbà tó bá ti pé ní kí aṣọ bá rántí àbọ̀ dájú lójú oorun àbí tiwọ́ yẹn bá kú yéésè tiwọ́ mo ti sẹ́ òun fẹ́ ti bóòtù yìí o yéésè tiwọ́ pé mo kú símẹ́ǹtì kalẹ̀ ìfẹ́ kọ́ gan o yọba kan kọ́ gan o ẹ̀ rọ́bì lu ọmọ bàbá ẹ̀ tó nítorí di eléyìí báyìí tí ìdíwọ́ bí ìdíwọ́ kọ́ wa ní ṣẹṣẹṣẹ kí dírẹ́fà ojú kò dúró ọ̀daràn kan ní tó eléyìí bàbá ti dúró ẹ̀ máa kírun ẹ̀ tó eléyìí fi hàn yín pé ńgbà tí ìdíwọ́ yẹn bá wà tí ìdíwọ́ bá kú tó bá kí wọn ọ̀sẹ̀ lọ. ó sì fi hàn yín pé ìrún tá a fẹ́ kí látàrí pé ìdíwọ́ òdì ká kí lákòókò rẹ̀ gbogbo gbàtà bá fẹ́ kí lákòókò rẹ̀ fáwà. ìgbàgbé tí ọ ọ̀ràn tí kírun ìgbà tó bá fẹ́ kí àdáàkù ló ń kí kéde kọ̀ọ̀bọ̀ òun kí lákòókò rẹ̀ kéde kọ̀ọ̀sán bèèrè. bákan náà ẹni sùn lọ gbà bá di àkókò òun lọdọ tiẹ̀ torí láyé pẹ̀lú fúnwọ́n ọ̀hún ṣe ńlá ń fa ìgbà tí wọ́n ti sínú ìgbà tó ń sùn náà sọ pé àná ìmú láyé tó ti ọ̀hún ilé yẹn ti ti sùn náà bá oorun ti gbé lọ lára torí النائم حتى يفيق أبي حتى يستيقظ ẹni eze ń sùn títí tí òbí jì pẹlẹ ìfihàn wa pé ẹni tó sùn yẹn ìgbà tó bá di àkókò òun lọ́dọ̀ tiẹ̀ ìgbà tí ọwọ́ ají sí àkókò òun ti lọ ìgbà tó ọrán ti sí àkókò òun lórí pé tákòkò òrùn bá fi lè bọ́ ọmọ àlọ́ látàrí òrùn ìgbà tá a bá fẹ́ kí kápẹ́ rẹ̀ ṣùgbọ́n tẹ́bátà kíyèsí àdébì ẹ̀rí pé ṣe ni wọ́n pè rún nítorí pé gbogbo jàmá ni ò ti kírun gbogbo jàmá ni ò ti kírun wọ́n pè rún àdébì ń bọ̀ tí ó tún sọ fún wa pé èèyàn kan náà fúnra ara rẹ̀ òun náà lè pè rún àmọ́ báwo àti nígbà ibi báyìí gbogbo jàmá ni àǹfààní mi tó tún wà mẹ́ ni pé à ń pèrún nínú àǹfààní tó wà fún un pípé ni pé à ń pèrún láti pẹ́ ni tí ò tí ì wá kó lè bá wá ṣùgbọ́n ní ìsìn ìrùn tí wọ́n fẹ́ pè yẹn kò sí ẹlòmíì tí wọ́n expect pé yọ wà ọ̀wọ́ àwọn tó ti wà bẹ́ẹ̀ náà síbẹ̀síbẹ̀ wọ́n tún pèrún torí ẹ̀ eléyìí náà túmọ̀ sí pé gbogbo ẹni tó fẹ́ kírun tó wà nù rọ̀ ẹnì kó tó wà bẹ́ẹ̀ pé sáà ní ìdíkà tó pèrún á àbí òye wa torí irú àwọn ẹ̀rí báyìí kò sẹ́nìkan tó kún wá tó rìn pẹ̀lú wọn mọ́ àwọn tó ti wà yẹn náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì ló kún pè wọn tó ń tipa gbogbo òun yẹn ti lọ látàrí òun tó wọn sùn. tọ́ nítorí pé a ti sọ nínú àwọn àǹfààní ńláńlá tí ń bẹ fún òun pípé òní pé ìrún pípé sha'iratun min sha'a'iril islam àmì kání nínú àwọn àmì tí ń ṣàfihàn Islam ẹ̀yin wá ní àmọ̀ kírun ní àmọ̀ gbẹnu lọ ẹ sáà ti máa wá abo yín lé kálukú kan wọ mọ́ ẹ̀ ń kírun a àpò yín lọ dàn torí pé ẹ̀ ń gbé àmì Islam pamọ́ ẹ̀ fẹ́ kí wọ́n mọ̀ pé Islam bẹ́ẹ̀ ló tẹ̀ wá nínú àǹfààní tuntun àfikẹ́ pinnu yàtọ̀ sí pé kẹ́ni tí òfin wọ̀ wá òun náà ní ibi ẹ̀lẹ́ àṣetọ́ ní jìnnà ẹnlẹ àṣetọ́ni dìnnà iná ṣetọ́ni lẹ́kùn àdúgbò pẹ̀tàkìlóhùn àdúgbò. tẹ̀síṣẹ́ máa ń pè irun yóò túlẹ̀ tẹ́bá ti parí irun yóò tún wá tẹ́bá bẹ̀rẹ̀ kọ́mọ yóò tún túlẹ̀ tẹ́bá ti bẹ̀rẹ̀ sí ní kí sọ̀lá èèyàn bẹ̀ pé kí ni ìbá fi dáa láti sùn òun èso. الشيطان بكما تنقل فختم ذاك الله أكبر الله أكبر فما تؤدي ما يبين tí ìbá ti bá kúkú mi bá ti wọlé tẹ́ máa ń pèrò kí lẹ́ẹ̀ ṣe nǹkan gbára gbóná ni ẹ̀ ń practice. so eléyìí túmọ̀ sí pé a máa pèrò nítorí àwọn àǹfààní rẹpẹtẹ tí ń bẹ fún ìpèkè tó tó bá fẹ́ pẹ́ ní tó ti wà látà. wọ́n á ní kíbi láàlú pẹ̀rùn eléyìí túmọ̀ sí pé habọ́rán wà dáfárán olùpẹ̀rún ànábì sọ̀rọ̀ àtàlà mi bìlà wọn bá wà lé wọn bá wà lórí rẹ̀ ipò bìlà lùgà bí ọ̀gá ọ̀gá púpọ̀. tọ́ ẹ̀yin ti mà ẹ bìlà síwájú Islam ẹrú mà ní ẹrú tí wọ́n ń sá sóòrùn tí wọ́n ń di ẹrù lé nítorí kó Islam. tó ti ní ahadun ahad àlọ́ kan ṣoṣo Allah ọ̀kan ṣoṣo Allah yóò jẹ́ ojú tó tó ọba tó ọba yé sọ gbólóhùn ká ọ Abubakar ti wà ára lọ́bí ọ̀gbà àbáyé. Wọ́n mú kó olùkọ́ wo bilalu tó ṣe pé wọn fẹ́ gbóhùn rẹ̀ kọsọ ahadun ahad oní ọ̀dọ̀ wa di tú láti fún gbogbo àgbà ńlá yín gbà yẹ pé wọ́n gbọ́rùn pípé lẹ́nu rẹ̀ islam àwọn gbìyàn dá ẹ wò báyìí gbàgbọ́ sí bísí rẹ́ẹ̀kì àwọn ọ̀sẹ̀ bọ́ yóò kú lẹ́kẹ̀ẹ́ tó yóò kú sọ́rọ̀ yóò kú mọ́tò wọn gbé abáyọ fún mẹ́yìn bàbá láwọn alẹ́ náà àwọn tí wọ́n bá ti ń bọ̀ wọ́n rí àbá àdéhùn ẹ̀ ń rú màá ìyẹn wà mọ̀ pé kí ló dé tó wọn gbọdọ̀ máa bọ̀ tó kí ló dé tó wọn gbọdọ̀ náà wọn ò sí wáyé ẹjọ́ kílẹ̀ yìí fa eléyìí tó gbé Islam dá Bilal ti èèyàn pàtàkì lójú ayé rẹ̀ àti lẹ́yìn ìlú rẹ̀ rọ́bì yìí lọ́wọ́ àpáyé wọn á ní kí Bilal pè rùn ànábì bá pè sábà wọn ò sọ pé ó ti kọ́ ọmọ àti mà tí wọ́n ti kọ́ ọmọ náà tẹ́lá ti pè wọ́n ẹsẹ̀ kọ́ ọmọ kẹtó kẹrùn. tó sílé yìí túmọ̀ sí pé ìrún dàgí lákòókò rẹ̀ nítorí oorun tá a bá jí tá a fẹ́ kí a pè wọ́n fún. tó wá túmọ̀ sí pé ìrún tí ìdíwọ́ mú ni máàkì yàtọ̀ sórun bí ogun bí ìgbàgbé ṣé irú òun yẹn náà sára bẹ kí sá pè wọn abáàdé pè wọn láìsẹ àtọ pè wọn títí wọ bí ogun tó bá mú ìmọ̀ kí wọn lákòókò rẹ gbàtẹ́ bá fẹ́ kí ẹ̀tún pè wọn pàápàá jùlọ tó bá jẹ́ pé jẹ̀má lẹ fẹ́ kí kí ẹ bó ti ṣẹlẹ̀ sani bí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsẹ́lẹ̀ ní ọjọ́ lẹ́tọ̀ọ̀tù àdá ọjọ́ ògùn kọ́ńdà tó ti fún àwọn kẹfẹ́ rí wọ́n dí ànábì lọ́wọ́ wọ́n di olùdírun áfíríkì lákòókò rẹ̀ títí tóbi di fóònù wọ̀ ànábì sọ̀rọ̀ àti làmì ṣàgbọ́lùnà àni sọ̀rọ̀ àti lùwọ́pọ̀ sọ̀rọ̀ àti làásù. ملأ الله قلوبهم وقبورهم نارا. ọ̀pọ̀ ẹ̀rọ ti bá wọn láti kírun tí ń bẹ láàrin tí ń ṣe sọlá tó làwọn ọlọ́run bá fún ọkàn àti sàárì wọn pẹ̀lú náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kó àìlórí bá wa láti kírun lákòókò so níbẹ̀ yẹn náà wọ́n kírun kó tó di kó wọ́n kírun lọ́jọ́ yẹn kó tó di kó wọ́n kí sọlá tó làwọn ilé ìjẹun sí lẹ́wọ̀n. tọ́ tẹ bẹ́ẹ̀ san gbèsè rún ìgbà táwọn olùsọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́bù lẹ́nu. tó ń gbé wọn lọ tí wọn fi kírun lákòókò rẹ̀ gbàtà dìde wọn fẹ́ kírun wọn ni wọn pè wọn tó wọn wá kírun yẹn gẹ́gẹ́ bí wọn ti ṣe máa kírun ní gbogbo ọjọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o torí ti jẹ gbèsè kan látàrí ìdíwọ́ látàrí á kà níwájú àrùkù ni rùkù ò ní jẹ́ rùkù rọ̀ ìforíkalẹ̀ ò ní jẹ́ foríkalẹ̀ gbogbo èèyàn kàn máa kájú kájú pé kí n sáà kíbi ṣe kíkí lọ́sùn kí n kíbi ṣe kíkí jẹun lẹ́ àfúlà tó o bá ti sọ láti rẹ̀ dáadáa ara rẹ lọ́ra lọ́wọ́ tó o bá ti ṣe níwọ̀n dàrúkù ara rẹ ló ṣe bọ̀ tó dájú tí tó bá ti lọ́la àṣeyàmù tí wọ́n bá ní àyè bí o àyè tàwọn ẹni tó ti sọ láti wọn dáadáa ní àlùjànnà àyè yóò ayé tá a tó ṣe tí wọ́n wà dàrúkú ní o iná ọ̀dájú kò ní fẹ́ lọ bẹ̀ àbí tá a lọ fẹ́ lọ bẹ̀ òsì kí ló dé táwọn afẹ́ gba tọ́jà pẹ̀lú tí ọ̀dà afẹ́ gbalé àwọn sẹ́ẹ̀rì pẹ̀lú sẹ́ẹ̀kú afẹ́ gbalé àwọn ẹni tí ń kírun pẹ̀lú sẹ́ẹ̀rì bọ́ kàn pẹ̀lú òun táwọn akí tó fi pé ìrònú ọkà lásán ronú lórí ẹ̀ lọ́jọ́ra wọn lọ́jọ́ra wọn ẹlòmíì kì í ṣe rẹ̀ ju owó oúnjẹ lọ tọ́lá kírun náà owó oúnjẹ náà ni tọ́lá tó ń lọ́ wọn gbọ̀rọ̀ owó fúnra tó sàlámù aláìkùm oúnjẹ ẹgbẹ́tẹ́ ìfẹ́ kírun tán owó ni tó bá tó bá tó bá sàlámù aláìkùm yẹ tó wà lóun oúnjẹ báyìí tí mo sọ láti tọ́lọ̀ nǹkan náà ti wọ́n ìyá náà lè kí ọ̀nà náà lè ẹgbẹ́ tí máa kí lọ́jọ́ lásán. ìbẹ́ tí máa ti pèsè ìdíwọ́ bá mú àwọn kí òun lákòókò rẹ̀ wọ́n á sọ pé màtó bá fẹ́ kí wà dàpọ̀. ẹ̀yin náà ti mọ̀ pé àwọn ọ̀daràn àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ẹni tí kò fẹ́ tẹ̀lé àṣẹ rẹ̀ ẹni pé àwọn wọn yìí ti sọ̀lá wá tí wọn lákòókò wọn máa dájọ́ wọn dá sọ̀lá tó bọ̀ wọn fi lẹ̀ títí tí ó fi di sọ̀lá tó bá

tí wọ́n fẹ́ kí lẹ́yìn tó rọra ń sọ ìṣẹ́jú kan àbọ̀ ló ti kí tẹ́lẹ̀. Sálàmù àlẹ́. Ó tura túlẹ̀ kí àgbà máa ẹ̀lẹ́ fẹ́ pàkí. Ìgbéga tó bá bọ̀ ọ́n tó bá kíláàsì. Ẹni tí ó wá kí rákà mẹ́ẹ̀ẹ́dógún tẹ ọwọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó náà bá ro káàkiri pọ̀ kọ́nà òbí bẹ́ẹ̀ fóònù ẹnìkan gbà ẹ̀ dákun ọba ṣẹlẹ̀ pé ìwọ̀n ti ṣe àwọn sọ̀rọ̀ wà pẹ̀lú adéròsìn àwọn káàkiri rẹ̀ ti lọ ilẹ̀ tí kò sí ọ̀nà àbáyọ kan kò sí. Subhanallah ẹ̀kẹ́rì tí ó kí àwọn sọ̀rọ̀ láti mọ́lẹ̀ ni ọlọ́kọ̀ọ́kọ́rọ́ láti rùkúrù yóò ti lọ sojú sẹmi àwọn ọmọ àmì bàbá o ní ọmọ bàbá kúkú jẹ sojúdù kan onídìí kójókòó ta kójókòó láàrin rẹ tó tún fi kejì lé ní. àwọn ọmọ wọn tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ abájọ sọ̀rọ̀ àwọn àti wọn kí lè tọ̀ dáa tẹ́lẹ̀ ìgbìyànjú wa pé àwọn tí wọn ti bẹ́ẹ̀ àfihàn àyà bá wọn wí ọwọ́ ìlànà lè mọ̀ sọ̀lẹ́ yìí. الذين هم عن صلاتهم ساهون ọlọ́ni ibi wọ́n máa jẹ́ ti àwọn kírùnkírùn tí wọ́n máa gbàgbé wọn fọmọ lọ́la àwọn ẹni tí máa lọ́rùn wọn lára ibi kọjá tí wọn. ètò pé wọ́n kí wọ́n máa kí wọ́n yẹ lápò ní ọ̀dọ́ wa bí ẹ̀jẹ̀ àmójútó akírun lápò wọ́n. lẹ́yìn rẹ̀. wọn wá mú àdéhìí Jabir wa radiyallahu anhu wọn nàbí sallallahu alaihi wa wọn wọn kí ìṣá òun pípé kan àti méjì mú ẹgbà wá wá o ẹgbà wá yọ ọdún tó àti ọlá nàbí sallallahu alaihi wa sallam wọn kí Maghrib àti ìṣá ní Muzdalifa bí iqamatin wahida pẹ̀lú kọ́mọ ẹ̀yọ̀kan Abu Dawud lọ́wọ́ anya wọn ní pẹ̀lú kọ́mọ kan fún kan ìyẹn ni pé kọ́mọ méjì ni wọ́n fi kírun tán wọn ní walam yunadi fi wahidatin minhuma fún òsì pẹrun fún kíkà nínú méjèèjì ilé jẹ àwọn ìgbà ọrùn méjì èsì olùmọ̀múwá nípa báwo láti pèsè ní mọ̀tẹ́lìfẹ́ sálẹ̀ láti bá ti kúrò ní àràfà níjọ́ àràfà wọ́n forí lé mọ̀tẹ́lìfẹ́ tẹmẹtẹ mọtẹlifẹ níbi tí mẹsàárù haram wà fún ọba tí nígbà tẹmẹtẹ òun lọ́pọ̀lọpọ̀ ẹ̀sùn bẹ̀. wọ́n ti Muzdalifa ní jẹ́mù wọ́n ń pè ní jẹ́mù níbẹ̀ yẹn ilẹ̀ sùn ṣùgbọ́n kẹ́ ẹ tó sùn ẹ kí sọ̀láàtù Maghrib àti sọ̀láàtù Ìṣá lákìkọ̀ tẹ́lá ti ti débẹ̀ lákòókò Maghrib ẹ kí Maghrib ẹ̀yìn rẹ̀ ẹ kí Ìṣá.

eléyìí jẹ ìdáàbò ní mùsẹ̀lẹ́fẹ́ sábàtì wá síbẹ̀ yà á ní lọ́ máa ta òkú lálẹ́ yẹn àbí ká lọ́ máa fọ́ òkúta lálẹ́ yẹn ìrọ̀ àìmọ̀ ká ti pọ̀ jù láyé nǹkan kan lọ gun orí àpáta yóò máa wá fi òkúta lu òkúta tó lè bá a tara rẹ̀ kó àwọn òkú jáde kí ọ lọ sọ̀rọ̀ ẹ máa wọ pẹkẹ pẹkẹ pẹkẹ pẹkẹ lórí àpàtà lé òkúta kúnlẹ̀ lẹsẹ lè kú lẹ́yìn náà tàbí òbí ọkọ máa pàkúta lálẹ́ tọba ti sùn bébí máa kọ́kọ́ jẹun tọba ti wá sùn wọn tilẹ̀ bá wọn tọba kí àtúbà tẹsí rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kẹtù máa wá lọ sí mínà tó bá wọ òkúlẹ̀ sa òkú méje tó fi sọ àkọ́bà lọ́jọ́ ọdún ṣùgbọ́n ètò ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe lórí kí wọ́n ti dé mùsùlùmí àná ó túlẹ̀ láti kí mọ́tò wà tíṣà ẹ̀wọ́kọ́ amájáyínlẹ̀ o ẹ̀wọ́kọ́ àbá síbẹ̀ sí náà lẹ lọ sí ìjọ mélòó wọ́n ti ní àjì lẹ́gbẹ̀ẹ́ adúrú ọjọ́ tẹ ti ṣe tẹ̀sán ìgbàgbé tí ayé jẹ́ níbù yín kẹ́ ẹ̀ ti ṣe tọ́lọ̀ wípé gbogbo bó ti ṣe ń kájú ọ̀tẹ́rú tí ó lọ kó tó ti jọ́ ń ṣe bókè fún wọ́n wá túlẹ̀ wọ́n tún gba mìíràn lọ lálẹ́ o alẹ́ yẹn náà wọ́n ní àwọn sọ́kù làwọn lásọ̀ọ́lẹ̀ ìgbẹ́ ogbó ìsọ̀ láti dùnmọ́ alẹ́ kótó ìjọ dùnmọ́ láti jọ àbùkàmí tó ṣe ṣe báwọn wọn lọ sọ tẹ́bánìá kí wọ́n ti bá nàbí ti sọ èyí ti wọ́n máa gbà. Àwọn ẹlẹ́yìn, ṣáà lọ torí ẹ̀ mọ̀sẹ́lífà yẹn ibẹ̀ láti kí magreth àti ìṣá. wọ́n á ní àdébísọ̀ lọ́wọ́ àríwá àdùsẹ́lẹ̀ nínú àdébí jábìlì alákọ̀ọ́kọ́ èyí tí ìmáàmù Muslim gbà wá wọn náà nàbí kí magreth àti ìṣá wọ́n pè wọ́n tó kí magreth wọ́n ti kọ́ ọ̀nà wọ́n tó kí má pé ṣùgbọ́n gbà tí wọ́n kì í sọlá tó bá ìṣá ìkọ́ ọ̀nà làkàn wọn sí ilé ìjà àdébì jàbẹ́ ìmọ̀ àjẹ́. apẹ̀rùn kan àti ọmọ kọ̀ọ̀kan fún ọ̀kọ̀ọ̀kan láì pẹ̀rùn fún ìrùn kejì. ṣùgbọ́n nínú ẹ̀gbọ́n Abdullahi bin Umar sọ pé kọ́mọ lásán ni wọ́n ti fún méjèèjì wọn pè wọn. sẹ́mi pé ntí Ibn Umar gbà wá yìí Jábìrì náà ti gbà wá. ẹ̀gbà ọ̀rọ̀ tó síwájú ọ̀rọ̀ rẹ̀ mbẹ́mbẹ́ àbẹ́sùn bẹ́ẹ̀. alákòókò sọ ikú wọn pè nǹkan wọ́n ti kọ́mọ fún nǹkan ìkọ́mọ mélòó nù. Ibn Umar ti sọ pé ìkọ́mọ ni wọ́n ti fún nǹkan ẹ̀ńkọ́rọ̀ rẹ ti wọnú ti Jabir ibn Abdullah àmúdínsì ńgbọ́dọ̀ ti dínsì ìrún pípé ohun ọ̀sọ́ kí wọ́n pè rún ó ti ti kọ́ ṣẹlẹ̀ bí àbí òṣèṣe ibi tí èèyàn ti pọ̀ ẹ̀ mọ èèyàn tó tẹ̀lé ànábì ni sọ̀rọ̀ àdìsẹ́nu èèyàn mélòó wọ́n lọ bí hundred thousand làwọn tó tẹ̀lé lọ sí hajj láyé kò sí microphone kò sí speaker. ó ti ti kọjá pé Jabir bin Abdullah aji kan láti ní kòkó méjì ìtànàbì ṣe ọba àdúgbò ó ti ti kọ́lé pé Jabir bin Abdullah òun gbọ́ fọ́n pè wọ́n ó sì rí i pé wọ́n ti kọ́ ọmọ fún ọ̀kan. Ibn Umar nítorí òun gbọ́ òdìkẹ́ ìkọ́ ọmọ ni wọ́n ti ọ̀pọ̀ fọ́n pè wọ́n kálukú wa sọ fún wa nípa ntọ́gbọ́. a ti ti mà wípé ẹni tí abdullahi ibn umar tó ń fẹ́ fi yé wa ní ìsinmi pé ìkọ́mọ̀ lásán wọn fi jábìrì wa ṣàfikún ní kí wọ́n pè é àwọn arí àfikún jábìrì gẹ́gẹ́ bí ziyadatu thiqa àlékún tó wá látọ̀dọ̀ olódodo a ti mà nínú hadith ibi ziyadatu thiqa ti maqbulah àlékún tó bá ti wá látọ̀dọ̀ olódodo èèyàn àgbà adékítà bá gbà wọlé èwo láti ṣiṣẹ́ àdébí jábìr ibn Abdullah torí tá a bá fi àdébí jábìr ṣiṣẹ́ àti fi àdébí ibn Umar náà ṣiṣẹ́ nítorí pé ádámù lékiri lẹ́yìn tẹ̀lé kíránlì làádẹ̀ àìkò sọ pé wọ́n pèrún nínú àdébí ibn túmọ̀ sí pọ́ sọ́nù rẹ̀ pé wọn ò ní pè wọ́n. rògbé wa ó sọ pé ìkọ́ ọmọ mi ń di wọn dè kò sì sọ pé wọ́n pè wọ́n sọ pé wọ́n pè wọ́n kò túmọ̀ sí sọ pé wọn ò ní pè wọ́n. kẹ́kẹ́ lọ mú ọmọ mọ́sẹ̀ nípa lọ́ba láti pè wọ́n lọ́ba rí pé láti. ṣùgbọ́n ìgbà wo eléyìí òun wà lóko ní Bukhari. jábìrì sọ́ńbẹ̀ ó ní gbogbo orúkọ kánú méjèèjì kí ló kọ àwọn àrùn yẹn lẹ́nu. Maghrib àti Isha níbo nu Muzdalifa ó ní irun kọ̀ọ̀kan nínú méjèèjì wọ́n pè irun kọ̀ọ̀kan wọ́n ti sì kọ́ ọmọ kọ̀ọ̀kan wọ́n pè irun kọ̀ọ̀kan wọ́n ti kọ́ ọmọ kọ̀ọ̀kan ajẹ́pé ntọ́tún wá nínú rìwáyà rẹ̀ tọ̀dọ̀ Bukhari àtún ti síwájú ètò wa nù rìwáyà rẹ̀ tọ̀dọ̀ Muslim torí pé ziyadọ́ ti ti kọ̀tún ti kún àlékún tó ti kún àlékún tó kún ní kékeré ni ìṣá ìgbàn wọn pèrún fún náà gẹ́gẹ́ bí a ti ti pèrún fún màwé àwa tó ti kọ́ ọmọ kọ́kọ́ kan eléyìí òun lọ lágbára jù lẹ́yìn ìtàbá ti kí mọ́tírì kan tá a pè wọn tá a sì pa ọ́nà ìtàbá fẹ́ tún kí ṣáínà á tún pè wọn á tún sì pa ọ́nà. tẹ̀lé yìí ìyẹn tí bá a ti fèsì fún àdéhùn mi ọ̀rọ̀ lẹ́nà láti fèsì fún ìwáyà jábìrì tó wà lọ́dọ̀ Muslim títí tí ó fi jẹ́ pé ìwáyà jábìrì tó wà lọ́dọ̀ Bukhari láti jẹ́ kí ni láti máa ti wà. lẹ́yìn ìjọba oṣù jẹ́ torí rẹ̀ kákẹ́kọ̀ọ́ ẹ̀sìn òye wa ọ̀pàtàkì síwájú kó tó dàkókò lílò torí tó bá dàkókò lílò nísìn ẹ lè yọ ẹsẹ síra yín kẹ máa pé mo rò pé bó ti yẹ kó jẹ ní ẹni kó kẹ mi ti rò pé kò yẹ kó jẹ bẹ́ẹ̀ wà á lọ bá tẹ̀lé gẹ́gẹ́ bí àpèjúwe ìmọ̀tẹ́jẹ́ àràfà níjọ́ àràfà wọ́n pè ọ́ ẹ kí náà kẹ́tù kírun ìmáàmù ṣe kótóbà màtí ìmáàmù ṣe kótóbà ẹwà kírun ẹkí sọlá tó bọ́rọ̀ bàtà méjì ẹkí sọlá tó làásù bàtà méjì. ọwọ́ ẹsẹ̀lẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ tí wàá lọ sí gbogbo tí wàá fi tó kúgbà tí wàá ju rẹ̀. nínú yẹn ọ̀yẹ̀kọ́ tó sókè ọpọlọ rẹ mú sọlá tó ju mọ́à ọpọlọ rẹ tó lọ síbi sọlá tó lẹ́yìn lẹ́yìn nígbà tó ṣe kútùbà lẹ́yìn rẹ̀ tó ń gbó sókè tó bá kí ó sókè mẹ́rin ni kí wọ́n á lórí tẹ kí ó jẹjẹ bì wọ́n bá yọ tẹ̀. síra tí wàá nàìjíríà lágbègbè tẹ́ẹ̀kì wo èwo ló ti fẹ́ èwo ló torí pé ìmọ̀ ẹyin inú síra lọ́wọ́ kò sí lórí. mùsùlùmí ìlẹ́wà yìí náà lọ́la ti wọ́n fún sáfù méjì akọ̀rọ̀kọ̀lọ̀ fẹ́ràn tá a kí òun fẹ́ràn sí ni kí ló dé ààrẹ kàkà tó sókè ni nínú síra àwọn èmi rò pé ìbá tó kú túbà àwọn kọ́ máa yẹ ẹ̀mọ̀ káwọn alágbárí lọ́lọ́pọ̀ ṣe yẹ á lẹ́yìn náà rí ni ọ̀rẹ́lẹ́bà ti júmọ̀ àná wàá lọ́ọ́ bàtẹ̀lẹ̀ ní tẹ́lẹ̀ tẹ́lá ti sọ iye méjì tí mà adúwájú yínú tẹ́ǹtì lọ́la ní pété bá tún fẹ́ kí irun sẹ́ni bá pé adáko ẹ̀yẹ lómi kò kí irun. fa báwọn bàbá yẹn ó fẹ́nu ni wọn láì mọ̀ pé wọ́n gan lolódò ó fẹ́nu. ìṣẹ̀lẹ̀ yìí máa ti pé ìyẹn máa wá mọ̀ kó lè bàa sí lọ́rùn kó lọ́ọ̀ bá ti ń fẹ́ òwúrọ̀ fífa lẹ̀ ní ìmọ̀ ti mà kódà sáńtì bìtẹ́ padà wà níjọ́ òun sẹ́ni fàyè nítorí tẹ́lẹ̀ ní bí wọn pè lọ kan wọn á ti kọ ọmọ fún méjèèjì ọmọ fún tí wọn náà àdéhìí jáde lọ́dọ̀ wọn fún ó tilẹ̀ jẹ́ pé ètò ẹ̀kọ́ ṣe kọ́ dáa nígbà tó pè lọ. sòtú ọba wa ní opportunity wọ́n tó wọ́n ló pè lọ yẹn tí wọ́n ti sálá bàbá wọn kàn lọ́wọ́ ìgbọ́ lọ́wọ́ ìgbọ́ wàá tó pè lọ lọ́wọ́ báwọn yóò ti máa dìde wọ́n máa ti gbọ́dọ̀ báwọn ti sọ láà lọ́ba bárùn jáde lọ́wọ́ àbẹ́ni kẹ́kẹ́ dìde Allahu akbar Allahu akbar ọ̀rẹ́ kọ́ amẹ́tí sọ́lá sọ́kọ́ kò sí irun pípé tọ́ ìmáàmù ti Allahu akbar sàmú ọwọ́ àwòwà tẹ̀kẹ̀ nígbà tí wọ́n ti sálámà fún magrebe Allahu ó pèrò jẹ ẹtù sì pa ọmọ pé àti àkọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ọ àdéhùn náà wọ́n àti wọ́n ti pa ọmọ yìí oṣù tí wọ́n ti pa ọmọ yìí lọ tẹ̀lé yìí ọlọ́mọba kọ́dá kọ́ràn wa lọ kó fún alágbọ̀yé tó pé mẹ́sìn wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fi sáàbọ̀ ẹgbẹ́ wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك